Hello everyone, welcome to Tony Talks. I hope you all are doing well and so let's get right into today's video and uh, thank you for all my subscribers and if you are new here, thank you and don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos. Thank you and please there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Sister Baby TV show eh, welcome thank you thank you for your time mo rí pé wà pain eh, máa kí n bẹ́ẹ̀ fi Friday àárọ̀ yìí máa kí n bẹ́ẹ̀ fi ṣe Faulence. ṣùgbọ́n jẹ́ kí n la àwọn ọ̀rọ̀ kankan yé ẹ kó o lè mọ̀ pé gbogbo èèyàn ti wá ọ̀ọ́rí ẹ ọ̀ọ́pọ́n ẹ lé mọ́ ibi tó rí ẹ ò ti bá pé nìyẹn o ò rí pé wọ́n pọ́n ẹ lé mọ́ o fẹ́ fi Ọlábànjí o fẹ́ máa fi dé ìkòkò mọ́ Tóyìn o ní kò sí ìtọ́ Ọlábànjí ṣùgbọ́n oná gbéṣẹ́ Tóyìn wá fún ẹni àbí ṣé káwa náà sọ pé wọ́n gbéṣẹ́ Ọlábànjí wá fáwa náà ní pẹ̀lú gbogbo nǹkan tí ó ń ṣe tó o bá ti jẹ́wọ́ tó o dẹ́kun àti máa ṣe ìbàjẹ́ olórí burúkú tó ń ṣe bó o ṣe náà gbé iṣẹ́ Tóyìn wá fún ẹ kó o provide ìdín tó ń yọ ní kíní irọ́ o provide ẹ̀ ń lọ ṣe kúpì ẹ̀ ń lọ kúùkù nǹkan ẹ gbé jáde wá ẹ fẹ́ fi black mail ẹ̀ torí wọ́n ṣé o mọ̀ pé bó ṣe ṣe nígbà tó ń polówó àwọn oníkírìmù kan náà nìyẹn tó fi ń bọ oníkírìmù kan jẹ́ ṣé o mọ̀ pé bó ṣe máa ń ṣe lórí àwọn ọjà tó bá ti gbé wá fún ẹ nìyẹn bó ṣe máa fẹ́ fi ba ti èèyàn kan jẹ́ ìyẹn ò dẹ̀ ní pé ìyẹn ò dẹ̀ ní pé kí oníkálukú má tajà ẹ̀ ìsìn ló mọ̀ wípé tóyìn du eh, okòwò ìsìn ló ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé tóyìn o tóyìn dún ọ̀gọ̀ngàn o business yẹ kí ló wá kí ló kí ló wá kí ló wá kí ló ń ka ẹ lára nínú ẹ tóyìn dún ọ̀gọ̀ngàn ti sọ kínní yìí kó tó di pé ó pẹ́ ń pé torí ẹni yìí ló ṣe ń ṣe kínni ló ṣe ń ba ọjà wọn jẹ́ ṣùgbọ́n o ò fẹ́ gbọ́ kínní yẹn ti wọ̀ ẹ́ lára gan-an ni pé tó o bá ba ọjà ẹ̀ náà ni nǹkan máa ṣe kí ni ló máa máa fi lọ sókè òkè fún wọ àbí ṣó wá rí nǹkan tó wá ń ṣe fún ẹni tó ná Ọlábànjí ẹ̀yẹn náà wọ́n wọ̀ pé ìyẹn ó ti di dìdìrìn fún wọ ní tiẹ̀ kí dẹ̀ ló jẹ́ kó di dìdìrìn fún ẹni pé ó ti rí ẹ gẹ́gẹ́ bíi pé ìwọ ló lè tajà òun bí ẹnìkan náà ṣe rí òkété wípé ẹni tó lè tajà òun ó ti rí ẹ wípé ìwọ ló lè ṣe kí ni ìwọ ló lè ta ọjà òun. meanwhile ó fẹ́ máa push ẹ in all ways kó o lè lọ ṣe kí ni kó o lè lọ sùn tóyìn jẹ́ kí n sọ fún ẹ o mọ ibi tó o gbọ́jà wá o mọ ibi tí o gbọ́jà wá tóyìn ò tẹ̀ tí tóyìn ò ṣe ṣòfún ẹ tí ẹnsa jagunmẹ̀ tó wá ń ṣe analysis olórí burúkú tó ní tóyìn tó ní ó sọ wípé òwòrogún òwò ẹ ṣó dárúkọ ẹni ṣé ó dárúkọ tiẹ̀ ṣùgbọ́n náà tí nǹkan tó fẹ́ ṣe ń jì padà fún òun náà ó wá ń sáré pariwo orí pé bá a ṣe ń bú ẹ ọ̀nà òtí ẹ̀dárúkọ mi náà ọ̀nà sọ pé eh, o sì ń wo tó o bá rán ọmọ ọmọ ewé ẹ wá kójóbìnrin ẹ kágbé ọ pé ìgbà ìgbà tá wà ní àwẹ̀ yìí kò ń pé kí ní àwẹ̀ àábẹ̀ kù wọ́n lálálá ni hello àábẹ̀ kù wọ́n lálálá ni àwa òun ṣe pé kó gbogbo fọmularity tẹ́yìn máa ń ṣe lórí ìkànnì yẹn ṣó ti yẹ but irú wọn sìn gbogbo ohun tó ń sáfù fáwọn èèyàn ò lè gbà á ibi tó ti ibi tó ti ní problem yẹn ṣé ó dà kí mo dọ́dọ̀ láyọ̀ láàárọ̀ yìí mo rí kan náà èdò <laughs> ṣé bí bá a ṣe sọ fún wọn títí títí ń gbà yẹn nìyẹn now ó ti ń kàn wọ́n sìn wọ́n ti ń pariwo mo rí tójú ojú koro ojú kan gógógógógógó ilẹ̀ ni ọmọ lọ́lẹ̀ ṣé o ti rí wípé a ti ṣí ọ̀nà sílẹ̀ fún anybody láti kan láti kan ẹ̀ ń kó a ti ṣí ilẹ̀kùn fún wọn láti kàn ẹ́ ń kó. now ìwọ náà máa mọ bó ṣe ń rí ó mọ bó ṣe ń rí kò sí nǹkan wo kò sí nǹkan tó ń bọ̀ lókè tí ilẹ̀ ẹ̀ló tí ilẹ̀ ò ní gbà tí ilẹ̀ ó yẹ̀yẹ́ ra ẹ ó yẹ̀yẹ́ ra ẹ débi wípé ó ìfù gan tó bá gbé ẹ sí tó bá ní kó gbé ẹ sílẹ̀ kó ń fi owó lé ẹ lórí àwọn èèyàn gan ò fẹ́ mú ẹ mọ́ ó ń ṣe ẹni tí wọ́n lè pọ́n lé mọ́ ó ń ṣe ẹni tí wọ́n lè ṣe kí ni tí wọ́n lè pọ́n lé mọ́ ah ẹ jẹ́ kí n tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ẹ̀yin sísítà mi ẹ̀yin ọ̀nkù mi tẹ́ ẹ lọ tún lọ fọ́lò mi lórí tiktok lánàá tẹ́ ẹ lọ fọ́lò mi mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín o so now ló wá rí kíní yẹn hit yẹn lọ́wọ́ ra ẹ lọ́wọ́ àwọn ọmọ tó máa ń sọ pé òun pọ́n ẹ lé lọ́wọ́ wọn lórí tọ́mọ́pọ́n ilé lọ́dọ̀ ike tẹ́lẹ̀ lọ́wọ́ wọn lọ́dọ̀ Láyọ̀ Àrì lọ́wọ́ wọn lọ́dọ̀ Láyọ̀ Àrì ibi tó bá ti máa bá mọ̀ wípé akọ́ṣẹ́ jayé ẹ alẹ́ ló máa fi ṣe ẹ̀sìn wọ ọmọ burúkú ọmọ ọmọ tọ̀sàbó lórí burúkú ọmọ yìí akọ́ṣẹ́ jayé ẹ ẹ̀sìn ni kò o ò dẹ̀ lè gbọ́ mọ́ o ò lè gbọ́ because wọ́n ní àti àti kékeré ohun láti máa ń ṣe kí láti máa ń pa ẹ̀ka ìrókò torí tó bá di àgbà tó bá dàgbà ẹbọ ló máa máa gbà àti kékeré ló yẹ ká ti gé ka ìrókò àìgé ẹ̀ka ẹ ló jẹ́ kó máa fọ́ọ̀mù eh, bòzé ló jẹ́ kó múra fọ́ọ̀mù bòzé lórí ìkànnì yìí sìn tí mo fẹ́ analyze ẹ̀ fún ẹni o ó mọ̀ kí mo máa ń sábà sọ wọn mo sọ fún ọ̀rọ̀ mi sílẹ̀ ṣé o rí nǹkan tó jẹ́ kó máa ṣe bàbàrà lójú àwọn ará nàìjíríà wàá dẹ̀ mọ̀ pọ́n nàìjíríà àwọn ọlọ́bàjẹ́ jù ní gbogbo nǹkan láyé ṣé o rí monetization tó ń gbé bọ̀ yẹn o máa ọ yẹ torí bí gbogbo wọn bá ṣe ń sórí gbogbo wọn afa tó ń bú ń gbà yẹn tó máa fi ń gba monetization àwọn pásítọ̀ tó máa ń drag kí nìyẹn gbogbo wọn lọ́mọ máa fi ẹ́ pawó ń sìn máa wo ohun tó ń ṣẹlẹ̀ ọ̀wọ́n ènìyàn máa máa fi ọ̀rọ̀ ẹ á máa fi ẹ́ ṣe kíni á máa fi ẹ́ ṣe content gbogbo èèyàn gbogbo àwọn ọmọ Yorùbá gbogbo àwọn ọmọ Yíbò Haúsá ó máa bẹ̀rẹ̀ sí gbowó àbó yìí rí àbó yìí rí ah ẹ pagbo thank you ah landlord wa ti sanwó oṣù wa <laughs> ẹ pagbo ti mo ẹ̀ṣẹ̀ rí mẹ́sẹ̀gì wọn sìn ni ẹ pagbo thank you brother mi thank you ṣe ti rí bẹ́ẹ̀ ló ṣe rí bẹ́ẹ̀ ló ṣe rí so landlord ti landlord mẹ́ta ó ti sanwó oṣù wa ẹ̀ eh, so ara ẹ̀ lára ẹ̀ ṣòkòtò ọlọ́pàá n tá à wí nìyẹn gbogbo nǹkan yìí Eh, ǹjẹ́ mọ̀ pé ṣé ẹ rí pé mo sọ fún yín lánàá pé gbogbo content tó bá ti rí àná fún mi ní star àná tẹ́ ẹ fún mi star ó tún lọ flag kíní yẹn ó flag ó wà níbẹ̀ mi ì ní delete ẹ̀ Asabi Siara mi ì ní delete ẹ̀ ṣó yẹn ṣó yẹn dùn ṣó yẹn ó dùn ẹ̀ ìtẹ́mi fi ju ẹ lọ ẹ wọ́n ló ń wo pé o fẹ́ bà péjì àwọn èèyàn jẹ́ èmi ò ní èmi ò bẹ dúró ń dúró yẹn kí péjì bọ́ ṣe ń fún mi star lọ́wọ́lọ́wọ́ kó bàjẹ́ máa tún bọ́ sórí mi ìkan tuntun wà tó jẹ́ pé mi ti set up star ẹ̀ ó ti yẹ máa jẹ́ kó o mu máa jẹ́ kó pressure yẹn máa gbèrú ẹ gidi gan now nígbà tó bá wá bẹ̀rẹ̀ sí ní monetization Nàìjíríà kí wá kí ló máa feel gbogbo bó ṣe máa ń sọ pé àwọn kan tó máa ń fi owó entice gbogbo ará Nàìjíríà yẹn good morning fàṣàkín fúnkẹ́ mọ́mí àmírà ọláyíwọlá mú kí yín gbogbo bó ṣe máa fi bó ṣe máa fi ń ṣakọ sọ́wọ́n ará nàìjíríà gbogbo ẹ̀ ó ti dòpin báyìí mọ́mí dúpẹ́ àlàdé good morning ó ti ṣe kí ni ó ti dòpin ó ti dópin ìwọ ló wá wà tó yẹ pé àwa ń kó gbàjúbù ẹ̀ lọ́tún à ń kó gbàjúbù ẹ̀ lọ́sìn torí bó ṣe rí ni torí ìwọ fún ara ẹ máa ọmọ tó àfi tá a bá ti tu sáré sọ ń sìn ọmọ tó dá tí tí Láyọ̀ àárí gbé sóde kínní yẹn òtún ó máa dá yẹn lóhùn kéèyàn kan tiẹ̀ mójú balẹ̀ kó tiẹ̀ gbójú kúrò nù nǹkan irú irú olórí burúkú ara tiẹ̀ yìí ohun tó o fẹ́ ṣe Fọlábànjí kó lè máa tún ná owó dànù ìwọ níwò ò lè ná owó tiẹ̀ fún ẹjọ́ ṣùgbọ́n ìwọ ń wá kí Ọlábànjí kó gbé èèyàn lọ sílé ẹjọ́ orí pé lórí burúkú nìyẹn ohun tó o ṣe ìmọ̀ràn tó o fún Lizzy Anjorin tó tún wá ń padà fi bú ìmọ̀ràn tó ń fún gbogbo àwọn èèyàn káàkiri o ti fún ṣẹpẹtẹrì náà sí yan ṣẹpẹtẹrì tí kùn ẹ ẹjọ ṣé wọn gé ìwọ ṣẹpẹtẹrì ni àbí irú fídíò wo lọ́gbé irú fọ́tò wo lọ́gbé jáde yẹn tí gbogbo ẹ̀ tó dúdú tó dàbí pé ìwo ṣẹ́yọ láti inú ikùn ẹ̀. ẹ dada kẹ́ni dada kẹ́mi àríkẹ́ mo kí yín kí ló ṣẹ́yọ láti inú ikùn ẹ̀ ṣé tsunami ló ṣẹ́yọ láti inú ikùn ṣẹpẹtẹrì ni àbí báwo ló ṣe dúdú tó wá tó dà pé kinní kan yọ bí okùn ṣé wọn ò gé ìwo ẹ̀ ní kókó ni ṣé wọn gé ìwo ṣẹpẹtẹrì ní kókó ni. ọ̀ọ́ni rí yẹn ṣùgbọ́n tí Lizzy tó bá múra níwọ̀n bàbá yìí a máa lọ fi kámẹ́rà a máa zoom ẹ̀. ẹ rí yẹn torí pé kí ni ẹ kì í rí ohun tó bá dá ńgbà míì bó o ṣe ń ti gbogbo àwọn ènìyàn kọ́ máa gbé àwọn èèyàn lọ ilé ẹjọ́ ó di ilé ẹjọ́ mélòó ni wọ́n fún ara ẹ akídanidá ní òpònú àgbà rádaràda àgbà òṣì àgbà òfò àgbà sínwín ó di kóòtù mélòó ló ti gbé èèyàn lọ. dìdìrín yẹn náà wá sọ pé òun náà owó tó fi ń rọra maintain business ẹ̀ á ní òun náà ń kó lọ sí kóòtù. Hmm? The tummy is ruptured, eh, ruptured erupted to ido, idokudo abi. Hmm? Lizzie Ijaya àwọn tí Lizzy lòún kí wa yẹn abe abebi tv show àwọn èèyàn Lizzy ni àwọn kí lorúkọ ẹ ṣínà ẹ ṣínà sọdíkì àwọn Lizzy ọmọ ológo kíní gbogbo wọn yẹn àwọn warriors ni gbogbo wọn yẹn. ẹ wo ẹ wo ẹ wo bó ṣe ń tàn wọ́n jẹ lórí kó fẹ́ lórí pé ó fẹ́ jẹ́ kó plead ẹ loyalty sóhun ó ní kó máa lọ sí kínní jọ nítorí Ọlọ́run ìwọ tó ìwọ tó ń ba tí wọ́n gbé iṣẹ́ Tóyìn Ìdó Ọ̀gọ̀gọ̀ fún Tọ́lá Bánjí gbé Tóyìn iṣẹ́ Tóyìn Ìdó Ọ̀gọ̀gọ̀ fún ẹ pé kó máa ṣiṣẹ́ ẹ̀ ṣáwa náà wà ní sọ̀rọ̀ ti Tọ́lá Bánjí ni mi ì dẹ̀ tí àìtí sọ̀rọ̀ Lábánjí o tó ti ní kí wọ́n fẹ́ máa lọ gbé e lọ sí station yìí o àìtí sọ o ṣùgbọ́n fún ara oníkọ́ ẹ náà ló máa fẹnu ra ẹ pé kú Ọlábánjí gbogbo ìwọ ìwọ máa gba àwọn oníkiní wàá máa fi wàá máa fi ba àwọn nǹkan kan jẹ́. thank you thank you sis thank you sis thank you sis ẹ ṣé mà ẹ ṣé ọlọ́run àtúbọ̀ máa bù sápò yín mà kò ní gbẹ lápò yín agbọ́rọ̀ ọlọ́run ibi tẹ́ ẹ ti mú ìtẹ́ ẹ sẹ́ndì yẹn ọlọ́run á bu á máa fi ọ̀pọ̀ rọ́pò síbẹ̀ àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe àtẹ̀yin tẹ́ ẹ tún sì fẹ́ ṣe òun fẹ́ òun ìwọ̀n bọ́wọ́ tó fi ń ra ẹdìyẹ tó fi ń ṣanwó ẹdìyẹ òun fẹ́ kó tún fi bẹ̀rẹ̀ sí gbé kó lọ sí kóòtù ìgbà tù tí ò ní rí owó ń bẹ̀. yes Lizzy J èmi ẹkùn ọkọ black ẹ̀ ń sa gambo. Hmm? wá gbọ́ Ensa Gambo wá gbọ́ àdìtú ọ̀rọ̀ tí ọmọ eh, obìnrin tó kọ orin yìí wá gbọ́n tó sọ ń bì wá gbọ́n tó sọ wá gbàdìtú ọ̀rọ̀ tó sọ ń bì. máa gbádìí tún yẹn o. láyé láyé ẹ̀sà <laughs> gambo dúró má bínú jàre má bínú nífẹ̀ẹ́ mi Davis ọmọ yẹn ọmọ ọmọ ni ó tún wá ó ṣe collaboration pẹ̀lú ọmọ mi aláyọ̀. nígbà tá à ń ṣe iṣó Lizzy a rò wípé kò tiẹ̀ ṣe ọ̀n tiẹ̀ ní gbóhùn ẹ̀ mọ́ ọ̀n tiẹ̀ ní sọ̀rọ̀ ẹ̀ dáadáa mọ́ kò yẹ ládùúrú ṣóòtú ìwo lórí burúkú yìí ẹ̀sà gambo tó o pẹ̀lú ṣe pẹ̀lú bó ṣe máa ní ẹni tó bá ẹni tó bá ṣe kíní tì kíní kan kíní kan kò yẹ kí kò yẹ kí Lizzy kò yẹ kó lè tó kó kó kó tan láìfù kó rí èèyàn méjì mọ́. àwa yìí náà tó o ti rò wípé àti ike tẹ́ ẹ ti rò wípé kò lè ga ṣùgbọ́n ẹ̀yin ẹ̀yin lẹ́yìn sọ bẹ́ẹ̀ ń pé àwọn kan ò ní ga ẹ̀yin lẹ́yìn sọ pé ẹ ní jẹ́ káwọn kan rí oore gbà ẹ̀yin lẹ́yìn sọ bẹ́ẹ̀ wípé àwọn kan ò ní róun jẹjẹ ẹ̀yin lẹ́ tún sọ bẹ́ẹ̀ wípé àwọn kan ò ní rómi mu ṣùgbọ́n màá gbọ́ tàsíwájú tàsíwájú. kí nìyẹn nìyí nǹkan àwùṣògo máa máa bá yín èmi ò mọ tó nǹkan tó bá ń kọjá ní mí nì máa kọ ìkọkúkọ síbí. Si ẹ̀sìn alẹ́ ló máa ṣe ẹ̀sìn alẹ́ òun ló máa ṣe sórí àwọn tó bá flag page wọn tó wá ń sunkún lórí kan ní orí wọn bàjẹ́ ni èmi ò mọ tó lé nínú péèjì gan ṣé tó monetization tó ti ń gbowó ẹ ọlọ́run á ṣe é iná àkọsílẹ̀ tó máa fèsì nìyẹn wọ́n tó bá ti ń fi kíní tó ti ń fi monetization pé máa flag kíní ẹ̀ tó ń fi threatening ẹ̀ tó dẹ̀ pé ibẹ̀ ló ń bá ṣe kíní ibẹ̀ ló máa fi mú ẹ. nǹkan tó ń ní nìyẹn torí nǹkan tó ń fi jẹun nìyẹn mẹtálítì tí wọn náà fi ń rò pẹ̀lú wa ìwọ tó bá nu oníṣẹ́ lọ́wọ́ tí Facebook bá tún sanwó fún ẹ àgbàkún ni àràmọ́lọ́jà agbági ni ṣùgbọ́n wọn nǹkan tó wọn ní nìyẹn mentality pé ah tí Facebook bá gbé kínní ìlọ̀hún òní rí nǹkan kan jẹ lọ́ ṣe ń ṣe fún àwọn ènìyàn má rò bẹ́ẹ̀ wọ́n tó bá ti ń rò bẹ́ẹ̀ wọ́n lọ́mọ máa fi gbogbo nǹkan Facebook yìí jáláyà owó ọ̀hún tó ń náà ń gbà àwọn wo ló lọ́wọ́ ẹ̀ ọmọ kéékèèké ló fi ń bá sùn kiri. àwọn ọmọ kéékèèké ló fi ń ṣe kí ni ló fi ń bá sùn kiri jẹ́ kí n delete ẹ̀ wọ arábìnrin jẹ́ n fún mi lọ́lá òun lẹ́fẹ́ fi gbé ṣòó láàbì jẹ́ n block ẹ̀ ẹ̀ màá lọ jẹ́ n block ẹ̀ ìkọkúkọ tẹ́ ń kọ yẹn òun ló máa kọ òun ló máa kọ ẹ máa lọ fi gbé ṣòó lọ ẹ fẹ́ fi gbé péèjì lọ ayé yín ti bàjẹ́ ìwọ fún mi láyọ̀ kíní kan yẹn mi ì mọ bóyá kíní nìyẹn o bóyá àìmọ̀wé dẹ̀ ló fi ń kọ ìkọkúkọ tó ń kọ síbẹ̀ o ó ti yé ọ̀dọ̀ tèmi ń bì báyìí ilé ikú la ti ń jẹ́ wàrùn ni ẹ má ma ẹ má ma wá gbéwèrè ọ̀dọ̀ ọ̀ya yín lọ́hùn bóyá ọmọ ọbẹ̀ ni ẹni omi tí ì mọ̀ ẹ bọ̀ ohun tó ń kọ tá a ti ń parẹ́ bá a ṣe ń kọ́ ló ń parẹ́ olóṣì láwùjẹ ni gbogbo yín olóṣì olóṣì láwùjẹ èèyàn bíi ìyá yín ẹnsa gambo lẹ jọ oní fake resort sọnù òun lẹ fẹ́ jọ gbogbo bá a dẹ̀ ṣe ń parẹ́ báyìí ni wọ́n ń kọ́ mo ti mo ti delete wọ bẹ́ẹ̀ yẹn ń sìn hmm? bí mo dẹ̀ ṣe delete yẹn ń sìn àfàìmọ̀ pé kí kí àṣàrà ìlú máa mú un lọ́jọ́ lọ́jọ́ àìpẹ́ ọlọ́run jẹ́ káṣàrà ìlú mú ẹ lọ torí wọ́n ló wá ń kọ̀kọ́ kúkọ lórí ọ̀dọ̀ mi ń bí jẹ́jẹ́ ni wàhálà máa jókòó ẹ̀ tó lórí burúkú yín aṣùsọ́nà yín tó máa ń fi ìyá ẹ̀ gba ọ̀rọ̀ ẹ worú ọ̀gá yín náà ẹnsa gambo mo lè fòyí mo lè fòyí òun ni àkèrè ẹ̀ ṣe dọ́dọ̀ rú tàwa yìí a dẹ̀ ti fẹ́ jẹ ìtàn ẹ̀ a fẹ́ kan ìtàn ìtàn ọ̀yà yín a fẹ́ kan ẹsẹ̀ ẹsẹ̀ ìyá yín yẹn gan yẹ kí n gbé sórí ìkíní Facebook kó má kàn lọ kó má kàn lọ kó dàrú ni ẹsẹ̀ yẹn kẹ́ ẹ kúwọ́ kẹ́ ẹ fojú wo ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ abirùn tí ìyá yín gbé wáyé ẹsẹ̀ olórí burúkú ọlọ́run ló mọ̀ tó ti fẹsẹ̀ yẹn tẹ̀. ókè ókè ókè tó tọ́ ni. à èpè òní jẹ́ tiẹ̀ à èmi ti blọọkì ẹni yẹn sísá mi mi ò gbogbo à mo yẹn ókè tó tọ́ dẹ̀ ni. Mm, it happened to me before okay èpè òní jẹ́ tiẹ̀ ah, èmi ẹ má bá mi ṣeré kí báyìí wá o ẹ má bá mi ṣeré gbádìgbádì ẹlẹ́dẹ̀ẹ́ ní kí ló dé yìí ó ń bá mi ṣeré gbádìgbá ah, tòótọ́ ni fún mi adó thank you thank you ṣe ti rí i pé ọgbọ́n òpin síbì kan meanwhile nǹkan tó sọ yìí ó ti ṣẹlẹ̀ sí mi náà rí tí mo fi sápò tí mo ń gbọ́ iye pèsè ọwọ́ mi dẹ̀ ń tẹ mi ìfẹ́ mi kò ń ṣe orí ṣó tí mo lè tẹ lọ́ọ̀fù sí àpò mi ọwọ́ mi dẹ̀ tẹ lọ́ọ̀fù sí látàpò tó tọ́ ni èpò ni èpò ni a ṣe ń pòwe ni àìtí ìmú àìtí ìjẹ́kó wá sí ìmúṣẹ hmm, àìtí ìjẹ́kó wá sí ìmúṣẹ irú ẹ̀ ń Ṣàgámbò yẹn ń sìn tá à ń fún jẹ lọ́wọ́ tó ń ká lára tó ń ká lára kí dẹ̀ ló ń ká lára ni pé <laughs> irú ẹsẹ̀ yẹn ẹni tó bá dá irú ẹsẹ̀ yẹn wọ inú ilé ẹ̀ ẹsẹ̀ Nsagambo yẹn tó o bá náà nílé o wá fẹ́ wò pé kí lídà ẹ wá kí ẹ bó bá dárú ẹsẹ̀ yẹn wọnú ilé yẹn ẹsẹ̀ ọ̀fọ̀ ló dá wọnú ilé ẹ ìwọ tó o bá fẹ́ gbàlejò ọ̀ràn ìwọ ni mò ń bá wí ń sìn ìwọ tó o bá fẹ́ ẹ wọ ẹsẹ̀ yẹn àwa máa kó fítà jẹ ó dẹ̀ ń bú ó dẹ̀ ń bú mílíọ̀n pé ó ń lo fítà ẹ wo tán ẹ wo bó ṣe rìbíù di ojú ẹ̀ tó. Hmm? ọ wá sojú ọ sọ di bíi bíi ọ fẹ́ sọ di pupa ẹ wo ẹ wo orú ẹ̀ṣẹ̀ tó gbé wáyé Barrister gan tó jẹ́ pé abínú wáyé gan kò kánjú gbogbo bọ́dì tó gbé wá gan ó ó ó ó make sense kí ni ká wá pè kí ni ká wá pè lórí burúkú ọmọ Gambo yìí Friday show tó dẹ̀ ń gbá yìí kẹ́ ó máa ká lára gidi gan kí ni ká pè irú ọmọ Gambo yìí hmm? kí ni ká pè irú títí ẹ̀ ọmọ anífowó ṣe ṣojú ojú ẹ̀ wá dúdú bá abo akátá hmm? àwọn ọmọ ogun òfẹ́ ni wọn fẹ́ associate mọ́ pé irú ìjà wèrè wo leléyìí kò kò dákọ́ mọ́ pàyà ẹ̀ ni ọ̀fẹ́ kaná rí èèyàn tó lè bá wọn yìnyín nù ìwọ yìí ló wá ń lọgun àwọn kan máa lọ kóòtù àwọn kan máa lọ kóòtù kóòtù kóòtù kóòtù kóòtù pààyàn dé ẹ̀ ẹ́ èyí tó jẹ́ ike tó máa ń pariwo kóòtù wọ́n ti ń lọ́wọ́ àgbàṣe sọ wípé wọ́n ní oko etílé òun ni ẹdìyẹ lè ro ike tó máa ń pariwo kóòtù kóòtù nígbà tó rí nígbà tó rí ẹjọ́ tó tẹ́jọ́ ń sìn ṣòwò monetization gan ka òun ló mọ ohun tó ń mọ ohun tó ń fìlà bẹ́lẹ̀. òun ló mọ ohun tó ń fì lábẹ́lẹ̀ ó wá ní kí kéèyàn kan wá máa gbéèyàn kan lọ sílé ẹjọ́ ní kó gbé lọ tó bá gbé lọ tán kó wá máa kó wá gbà wá náà lọ ń bí ẹ̀yin olórí burúkú èèyàn dédé yìí ṣáàkì ẹ̀ náà ń ṣe bí ọ̀rá egungun ń ṣe bí ẹran òkè ìwọ lè sọ̀rọ̀ lórí ọjà ọlọ́jà ìwọ lè sọ̀rọ̀ lórí ọjà Tóyìn tí Ọlábànjí gbé fún ẹ pé kó máa bàjẹ́ wípé òun ò fẹ́ kí ẹnìkankan kó gbé rí lórí ọjà fáàmù ìwọ lè máa wá kó wá máa bóòdì kó wá máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ọlábànjí pé kó gbé èèyàn kan lọ sí kóòtù nígbò ogé kinní kan lọ sí kinní wo ohun tó bá wù kó gé lọ sí iléeṣẹ́ Tóyìn Ìdó Ọ̀gọ̀gàn ṣọ̀pọ̀nà máa pa ẹni tó bá gé ṣọ̀pọ̀nà á pa ẹ́ ni àwọn tó fẹ́ràn gan wọn ò ní ṣoríire tó bá lọ ṣé bí wọ́n ló sọ pé à ń kúrùsì lórí ìkànnì yìí ṣé bí wọ́n ló náà ń kúrùsì ṣé bí kúrùsì láti ń ṣe ṣe bí tá a bá ṣe kúrùsì mọ́ la máa mọ̀ pé a ṣe kúrùsì mọ́ ṣùgbọ́n lọ́wọ́ tá a bí kúrùsì ni ẹ̀yin comment section ẹ bá mi comment now. àbí kí là ń ṣe lọ́wọ́ ṣé kò ń ṣe kúrùsì ni èèyàn tó ní à ń ṣe kúrúùsì ó dẹ̀ ti change ẹ̀ ojú ẹ̀ má ọwọ́ yìí ṣáàtì yẹn kò kíní kò rẹ́ni kò rẹ́ni rọ òun lẹ́rù kò rẹ́ni rọ òun ní ẹrù kò dẹ̀ ní bẹ́ṣu ọ fún ẹ ìwọ àti ni ìwọ àti ni. Eh? kí ni mo fi kàn ìwọ̀nba ṣáàtì mélòó ni mo ṣe fún ẹ kí ni mo sì fi kàn ẹ ẹ bá mi ṣé mo ṣé mo ti sọ̀rọ̀ jù ni lórí burúkú kọ́ ọmọ tiẹ̀ sínú ilé ò ń bú ọmọ lọ́mọ. torí monetization ó wà nílùú tó wà kò sí ní nàìjíríà ọ ò lè ṣe ṣáàtì fún ẹ kàn án rówó lórí ẹ now wọn náà ti máa máa bó bó ṣe ń lọ sìn wàá flag á sú ẹ when I am child. <laughs> daddy, daddy, ma'am, <laughs> daddy. <laughs> you remind me when I Thank you for good memories. Ṣó ti yé wa? So ìwọ tó bá sì ń gbé ní àjàwó tó ń gbé eh, tó ń gbérù ẹ̀ láti pàkọ́ ìwọ ló mọ̀ àwọn èèyàn wọ̀nyí má lọ lajú sílẹ̀ kí tàlùbọ̀ kó kó sí i má lajú sílẹ̀ kí kálùbọ̀ kó ṣe kí ni kó kó sí i làṣẹ gbọ́dọ̀ máa ṣe kí ni tó bá ti tó bá wá fún ẹ ìwọ náà wá fún wọn torí ẹni tó ru bíríkì ó náà ń gbéṣu lé ná tó bá ti sọ tiẹ̀ sọ tiwọn so lẹ́ẹ̀kan sí i gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe àánú fún wa lórí arábìnrin náà a àdúpẹ́ àdúpẹ́ pé òkun mo sọ fún un ní à kí n kó ṣe wàá kí wọn kó ẹ mọ̀ ẹ má bínú sí o because ọ̀rọ̀ yẹn ti wà lórí Facebook tẹ́lẹ̀ ńgbà kan rí ó náà kọ́ ń máa ó náà kọ́ ń máa mọ̀ pé kínní no kò sí problem so ẹ̀dẹ̀mọ̀gbà tó kọ ẹ̀ bá mọ̀ sí yìí ìgbà yẹn ló máa máa wá sọ nǹkan tí kò ṣe because ẹni tèmi náà mọ̀ lọ́kọ̀ ẹ̀ ẹni tèmi náà mọ̀ lọ́kọ̀ ẹ̀ so ìgbà yìí ló máa sọ nǹkan tí ò ṣe pé òun ń ṣe gbá òun ń ṣàwò so ó náà kọ́ ń máa mọ kíni pé kó má dàbí pé bí òun wá fi hàn meanwhile kò sí alternative ibi ìbà yìí kò sí family kò sẹ́ni kankan ibi ìbà yìí ìwọ ló máa dárò àwọn àwọn èèyàn tó jẹ́ pé bíyá ẹjọ́ wọlé ní bíyá Ìgbò ẹjọ́ wọlé bíyá Haúsá ló máa sáré mú bí ọ̀rẹ́ oríṣiríṣi mọ̀ràn tàdé máa ń sọ òun ni oríṣiríṣi èèyàn máa ń fúnyàn oríṣiríṣi ìmọ̀ràn la máa ń rí gbà so mo dúpẹ́ bí ẹ ṣe ṣe torí mo sì bá sọ̀rọ̀ láàárọ̀ pé ṣé wàá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn pé kínní ó ní ó ní fọ́ìsì òun náà kọ́ òun mọ fọ́ìsì òun pa so ẹ ká wù fílẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run tó jẹ́ pé gbogbo yín kẹ́ ẹ bá ń dáwọ́ sí ẹ ọlọ́run ò ní pa ògo tẹ̀yìn náà ibi tẹ́ ẹ bá ti ní ìdìrànlọ́wọ́ ẹ bẹ́ẹ̀ bá pẹ́ nìkan ọgọ́rùn-ún one thousand èèyàn ló máa jẹ́ yín Aku kú ìsinmi lọ́dọ̀ tí wàá ń Jumat Mubarak thank you everybody bye ẹ má gbàgbé iléeṣẹ́ wa iléeṣẹ́ most Beauty iléeṣẹ́ yìí kíní wa ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́ discount wa ó ṣì ń lọ ṣé ó kété wá fún jókòó tún dáre ìṣòlúdáre ló ti yé wa bákan náà iléeṣẹ́ Tóyìn Dó Ọ̀gàngán títà rírà ó ń lọ ilé iṣẹ́ wa náà fáàmù wa ẹ wá lọ invest sí ẹ má jẹ́ kí a gọra wa thank you everybody bye for now bye.